àwọn afáfin fọ̀rọ̀ jomi tó rọrọ̀ wípé ẹni tó ṣe mistake tó súnmọ́ ìyàwó rẹ̀ tàbí tó ṣe nǹkan kan tó arántí tó jíṣẹ́ lọ́sọ̀lá nínú àwọn sàbí rọ̀dí aláàánú tó jíṣẹ́ lọ́sọ̀lá sọ wípé yóò gba ọgọ́ta àwẹ̀ ó ní èyí tó ní tí wọ́n ṣe lọ́ràn yẹn gan torí pàǹjọ́ ń gbani kọ̀rọ̀ mi lọ́rùn ọgọyàn ọgọ́ta ó ní a, kò sí nǹkan kan òjíṣẹ́ náírà àzálà kí wọ́n gbá nǹkan jọ fún kó fi san kìí ṣe pọ́ màmá torí bọ́wá màmá ni kí ló ń pariwo ìparun dé bá wọn o ìparun dé bá òjíṣẹ́ náírà kí ló dé kí ló dé ó ní tó ń ṣe torí ìsìláàmù ò fún ẹni tí ó lè kóra ró ṣeré ọkọ ẹni tó lè kóra nínú oṣù Ramadan kó dì mọ́yàwó rẹ̀ kó bá ṣeré torí kí ẹ̀mí ó fi lè balẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ wípé òun o bíi gáàsì àti nẹ́ni kọ́mọ́tì ìsúnmọ́ra ni kí ni ó conflagration yóò gbìn náà ni wọ́n máa yí pé ara àwọn ẹgbà kí ló jíṣẹ́ lára islam ní kò ṣe kókó rárú. ìwọ́n fi béèrè lọ́wọ́ ìyàwó Aisha sáde kíìsì obìnrin nínú Ramadan ìyàwó wa sáde kíìsì ẹnu Ramadan wọ́n lọ bá wọ́n ní wọ́n ní òjíṣẹ́ náà níbẹ̀ ni ah, wọ́n tún lọ bá wọ́n ò béèrè dáadáa. Ah, alójíṣẹ́ ńlá máa kìsì mi ní oṣù Ramadan tún lọ ya iṣẹ́ náà ah, ọba lọ ìyá Aisha fi sọ wípé ó ní control lórí ara rẹ ju gbogbo wa lọ torí wípé kí ni tó débi wípé yóò wá di wàhálà òjíṣẹ́ mọ gàgá sọ ọmọdé bá mọ̀ rárá òun ò ní kọ́ńtrol òun tó bá ti di pé ń bá ìyàwó rẹ̀ ṣeré ìgbàgbé ó ṣe ni ó lè kọjá àlà débi wípé yóò wá súnmọ́ wọn ni kò ṣe kí ni kòkòrò àrò sudden ìzẹ̀rẹ́à akọ́dí ni torí wípé kọ́ má bàa ṣe ń tí ò lérò ṣeré agbé nǹkan tó pọ̀ báwọn ó gbé kalẹ̀.